وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo ilé ayé tí a ti bára wà yìí ogun pọ̀ nílé ayé wàhálà pọ̀ nílé ayé àwọn tí ó fẹ́ jẹ́ kí yóò nífọ̀kànbalẹ̀ tí ó sì fẹ́ jẹ́ kéyàn orí ìdùnnú ó pọ̀ nínú ayé àwọn ogun wọ̀nyí yìí a ma wá kojú ẹ̀ nítorí páwa náà ti bára wa nínú ayé ẹni tí ó bá wálé ayé tí ó bára rẹ̀ mẹ́ ni ò ní rógun ó nìkan ni kò ní ráwọn nǹkan tí yóò máa challenge nínú ayé ẹ̀rí ogun tí ó ma wá jà ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala bá ti dá àti nǹkan táàfi máa jánú ẹ̀ ọlọ́wọ́ <clears throat> bá wa subhanahu wa ta'ala ó gbé nǹkan náà lé wa lọ́wọ́ pé nǹkan jáyé rèé nítorí pé bí tẹ́ẹ̀fẹ́ máa lọ ayé ogun ni anábíwá muhammad sallallahu alaihi wasallam anábíwá jíwé nǹkan jà náà fún wa anábí ni addu'a usilahul mu'min وعماد الدين ونور السماوات والأرض النبي نيالا رمى دادا الدعاء ركاس في الله وبا سبحانه وتعالى سلاح المؤمن أني أوقف دام الجنوية أنني أقوق إداء تاقوق ما في جامو أقوق weapon تيا من نلوه tí o pé ń jọ téèyàn bá ti ní ọkàn ó ti ẹ̀ kọ́kọ́ balẹ̀ náà pé at least èmi náà mú olórí gbogbo ẹ̀ èyí tó sì gbọdọ̀ jẹ́ òun náà láàmọ̀dọ̀ kan wá síjù òun náà ni àdúà òun náà ni ká mọ̀ ṣàdúà ẹ wá ní ká ṣàdúà ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala sọ fún ọlọ́run Qur'an olúwa ni wa qala rabbukum ud'uni astajib lakum wa qala rabbukum ud'uni astajib lakum olúwa lóhun sọ fún wa ẹ̀yin aráyé ud'uni ẹ máa pè mí ọlọ́run ẹ máa ṣe àdúà Mẹ bá ń pè mí astajib lakum ǹtẹ́ bá ń pè mí lé lórí èmi náà sì dá inú ẹ̀ ud'uni ẹ pè mí ọlọ́run astajib ti pè mí èmi náà ṣe tán láti dá inú ẹgbọ́n ni ti wá dá wa lóhùn ni ti pẹ́ tó ọlọ́run Allah subhanahu wa ta'ala oníkà nàbí o tún mọ́ ájúwe fún wa dáadáa pé wa ibadi àwọn ẹrú mi tí mo ní kán máa pè mí wọ́n lè máa bèèrè pé èmi ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ ànábì sọ fún ẹ pé fa inni qarib èmi ọlọ́run ọba wọn mo wọn pẹ́kípẹ́kí ujibu da'wata da'i idha da'ani níbi mo súnmọ́ wọn dé gbogbo ẹni ó bá pè mí nú wọn èyí mọ̀ dáhùn tó bá pè mí lé lórí àmọ́ má jẹ̀mú bẹ̀ wọ́n wali yu'minu bi káwọn náà sì nígbàgbọ́ sẹ́mi ọlọ́run làálàáhùn yẹn ṣùdún látara bẹ́ẹ̀ wọ́n rí ìmọ̀nà ẹni eléyìí jẹ́ mọ̀ pé aṣọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ọba tí ń bẹ pẹ̀lú gbogbo ìgbà ni ẹ̀dàkùn ogun ó la lè wá fẹ́ kojú tógun náà wá borí ọlọ́run kò sí ogun tá a lè fẹ́ bó kojú tó gbogbo ìmọ̀ tí máa ń ṣẹlẹ̀ nínú gbèsè ayé rẹ̀ ọlọ́wọ́ Allah ọlọ́wọ́ bá ń ṣe láti òkòwò bẹ̀ pẹ̀lú rẹ̀ iwaka kan pé òun ọlọ́wọ́ bá nìkan náà ni àmọ́ bí ó burú dé náà ni pé bólúwa ti júwe ká pé tó yìí tó jẹ́ pé nǹkan wa nìyí ọ̀gọ̀rọ̀ wa náà láti tẹ̀rọ Allah wa ta'ala a òṣìṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó tún wá ń tó àṣírí bá ti lè mọ́ pé ọlọ́run ọba wa fún wa àti àwọn ààyè tólúwa náà rẹ́dì láti jẹ́ pé wa ọlọ́run ọba dẹ́dà ó ní káàdì lẹ́yìn ojúwe fún wa pé yanzilu rabbuna tabaraka wa ta'ala kulla laylatin ila sama'i dunya anọ́lọ́run ní gbogbo òun tá yóò wá kúò yóò kúò yóò mọ tọ gbogbo sánmọ̀ yóò sì wá dúró ti sánmọ̀ lé ayé tó súnmọ́ wa pẹ́kípẹ́kí jùlọ àmọ́ ńgbà yóò ṣẹlẹ̀ hìnà yẹ́bù kan sólùsùn lẹ́yìn láàkìr nígbà tó bá ti ku ìdá kan ìdá mẹ́ta gbẹ̀yìn òru lọ́nà wọn bá mọ̀ ṣe lu eléyìí fayakun olùwọ́ bá wá sọ̀kalẹ̀ tán tí ó mọ̀ wí ni pé máa ń yẹdi rú ni ta ni ó pè mí ọlọ́wọ́ bá ta lẹni náà tí ó pè mí fa aṣẹ́jì búlá in tó bá pè mí lé lórí kìí sì máa dá lóhùn man yad'uni fa astajiba lahu tàlẹ́ni náà tí ó pè mí kí n máa dáhùn tó bá ní máa ṣe fún wa man yas'aluni ta ló fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ èmi ọlọ́wọ́ ọba fa u'tiya in tó bá sì bèèrè kémi náà máa fún wa man yastaghfirni tàlẹ́ni náà tó ti gbé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọlọ́wọ́ ọba fa aghfira òru isi kan ìdá mẹ́ta àgbẹ̀yìn òru ká máa sọ bí aago mẹ́ta àbọ̀ kọjá àlọ́ aago mẹ́rin àkókò yìí ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọlọ́run ọba ó máa wá polówó ìgbàdúrà bí ìgbà tó níyẹn polówó yẹn ọlọ́run ọba ó máa polówó gbàdúrà bí ìgbà tó polówó ọkà ọlọ́run ó polówó oríire bí ìgbà wa

òun náà ní ká ní ìdà ìdàdúrà yìí ká ní lọ́wọ́ ẹ̀wá rí àdánwò tí ó ṣẹlẹ̀ sí wa àwọn ogun tí ó mọ̀ jà wá ogun ọ̀tá ni ó mọ̀ bẹ ogun ọ̀tá òde ó mọ̀ bẹ ogun tá a fojú rí yóò mọ̀ bẹ ogun tá a lè fojú rí yóò mọ̀ bẹ àwọn àwọn náà ń bẹ o àwọn ẹni tó ń wà ṣubú wa àwọn náà ń bẹ àmọ́ àdúà wal bala àti intanse ní àjálù àdánwò ogun ayé ogun gbogbo ẹ̀yìn lè dọ̀ á ìmọ̀ albala ìsàlẹ̀ àfàtùmọ̀ kan náà ẹ̀rí àdúrà àti àwọn àdánwò tí ma ń ṣẹlẹ̀ ní ayé yìí ìpele mẹ́ta ọ̀nà mẹ́ta ni àdúrà àti àdánwò ni àdúrà àti ogun náà fi ma ń kojú ara wọn ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó làdúrà bí ma ń dúró ti ogun lọ́rùn ogun ayé náà sì ma ń dúró tàdúrà náà lọ́rùn ó wá kú fáwọn méjèèjì ó wà jọ wọ̀ yáàjà tálẹ́ni náà tó fẹ́ borí abẹ́lẹ́wà bí má nìyí wà kára mi wà ìdí wà fọ́nlẹ̀ gbogbo dọ́sí àdáwò bá ń débi mi àti ọlọ́run dákùnmọ́sà bàbá wa kájú ẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد أرياد دواتي أدو إن تم بلان يا أمجد ثلاثة مقامات المقام الأول أري أنا قوكو تيا أدوا أتي أبواي أدوا àti àdánwò tí máa ń bá ní wù táwọn méjèèjì fi máa ń kojú ara wọn ó ní pé ayakuna du'a aqwa min al-bala fayadfa fayadfa ó ní kárí sí àdúà àti ogun tó fẹ́ jà wáyìí àdúà àti àdánwò tó fẹ́ jà wáyìí àdúà wa lágbára ju àdánwò tí ń bọ̀ lọ àìrọ́mọbí nígbà wà láàmú ẹ àwọn oníkèéta náà jẹ́ agbádùn ayé wa àwọn alárùká kan náà dá wàhálà sínú wa àìsàn kan olódàwà dùgúlẹ̀ egbò kan ara wa àìrí náà àìrílò òun náà ni wàhálà wa ká gbọdọ ká olùdàdánwò wa ta'ala Ọlọwọ ọba ọba aláàánú tó fẹ́ ṣàánú rẹ̀ náà ni àmọ́ bí bá bíra àánú gbà náà ní kí wọ́n náà ní nǹkan ìjà ọba pé ìjọ títí bá wá ntí máa ń ṣẹlẹ̀ bí mọ̀kọ́ọ̀mù báyìí ni pé àdúrà ni ó borí àdánwò àdánwò nìyàtà láàṣà àdánwò nìyàtà láàṣà àdánwò ni ó dé ó kàkú lẹ́ẹ̀kan náà ìwọ lọ sí borí ẹ̀ bí wọ́n bá borí ẹ̀ wọ́n máa wá dọ̀gá orí yóò máa wá jẹ́ tiẹ̀ ìdùnnú máa jẹ́ tiẹ̀ àdáwọ̀ yìí òun wà lọ yóò máa gbódò lọ ni yóò lọ yóò bá tẹ́gùn lọ ni ó lè máa lè lọ rẹ̀ ìjà ìwọ́n nínú rẹ̀ mí àmọ́ wọ àti rántí ẹ àdáwọ̀ náà gbọ́dọ̀ tiẹ̀ mọ́ ìjọ eléyìí ó ṣẹlẹ̀ ìjọ tá a dùn ààrẹ bá pọ̀ tó ju àdáwọ̀ lọ ìjọ sàdúrà kan tí wọ́n kọ́ pọn mi kalẹ̀ ló ń gbẹ tí a pé ẹni tó lómi lé tó gbẹ máa ń gbẹ kí ni yóò kàn ṣe yóò bọ́ nù bẹ yóò sì máa bu omi yóò máa mumi náà ni ó bá mọ omi òǹgbẹ ó lọ òǹgbẹ ò ní gbẹ mọ́ àmẹ́ni tó gbẹ́ngbẹ́ tí ò lómi lé ẹni tí ò lo gbẹ́ngbẹ́ tí ò lómi lọ́ọ̀dẹ̀ ẹni tó ń gbẹ́ngbẹ́ tí ò tún wá rẹ ní bòó lómi yóò bá ṣọ́ra òǹgbẹ́ni náà yóò gbẹ kọjá sáà àdẹ́wò gbọ́ àdúrà ò tí ì mọ bẹ nínú ìgbésí ayé rẹ ọdí látàárọ̀ ilẹ̀ fi ṣú ọdí ọsùn ilẹ̀ fi mọ́ àwa fi ọ̀pọ̀ wọn náà lo twenty four hours àkókò wo lọ fi pé ọlọ́run polúwa o nǹkan báyìí mo fẹ́ lọ́dọ̀ rẹ kò sínú ayé rẹ. sẹ́rí ọ̀gá àdúrà tẹ́lómi ń ṣe àdúrà tí ó gbèrò ni ó làwọn àdúrà bí a ti ń bẹ lórí irun bí a jẹ́ a ṣe ihdina siratal mustaqim àdúrà tí wọn náà lè jòkó wájú ọlọ́run ọba rẹ tó sùkú sọ́lọ́run ọba rẹ lọ́rùn subhanahu wa ta'ala mélòó nu wa ní ṣerú àdúrà báyìí àdúrà kan sùkú sọ́lọ́run ọba rẹ lọ́rùn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọba ńlá sí i sọ̀rọ̀ mi jẹ tó bá yọ lójú rẹ yẹn ah! ìmọ̀ máa ń jẹ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yóò ká ní olóṣì sórí tó bá fẹ́ pọ̀ ẹja fún wa lákòójúwé àwọn ẹ̀dá náà síra wa ẹni bá láàánú lójú wa níjọ ẹnìkan bá ní pọ́blẹ́mù lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni ní bá ti ẹkún mọ́lẹ̀ pé ọlọ́gbọ́gbọ́ ah, ah, kọ́fíta tó bá ti ẹkún mọ́lẹ̀ kálá níyàn kó nǹkan fẹ́ bùn ní one thousand ló ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀kùn ní bá pọ̀ kọjá là tí ó fi lọ rèé kó gbogbo ten thousand tó kù lọ́wọ́ rẹ̀ kalẹ̀ wà láyé ohun òní mà wà ní láàyè ní masalu àlà àkójú olúwa wá gbàdú báyìí lọ́wọ́ ìwọ tá àdánwò bá tí wọn náà wá bẹ̀rẹ̀ ẹkún síwájú ọlọ́wọ́ wa olúwa ń gbá àdúrà rẹ̀ àmọ́ ǹjẹ́ nínú apò tiẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ǹjẹ́ wọ́n tiẹ̀ ládùn àpamọ́ ǹjẹ́ wọ́n ti ẹ̀pọn mi àdúrà kalẹ̀ dòǹgbẹ àdánwò ìjọ ọpọn mi àdúrà kalẹ̀ dé òǹgbẹ àdánwò tèmi ń jọ́tà àdánwò bá tó dé lọ́tọ́ máa rántí àdúrà àdánwò wá dé àdánwò padà ọwá ní kọ́ mọ́ bá sàdúrà bí wọn náà sàdúrà fúnra rẹ àdúrà mi ò wá tètè gbà mọ̀ pé wọ́n lọ pọn mi lẹ́dòǹgbẹ àmúlàkùsì àtúnṣe náà ní kéèkéèké mọ́ wá múra sádùá jẹ́ kádùá ní ó mọ́ wá pọ̀ kó lè bá borí àdánwò kádánwò bá lè mọ́ borí wọn. àlùmọ̀kọ́ bùsàlẹ̀ ipa ẹlẹ́ẹ̀kejì tádùá mú ń bẹ̀lẹ́gbẹ̀ àdánwò ayakuna dùá àdùá afamina lbala fayakuwa aleyhi lbala ó ní kó ṣe pé ọ ṣàdúà lóòótọ́ àmádùá rẹ̀ lẹ tẹ́gbẹ́ àdánwò ti ń bẹ̀lẹ̀ ọ̀pọ̀n mi àdúà dòǹgbẹ àdánwò ó ń gbé àdánwò dé gbogbo omi tó ní òní ló fa lọ ó fa lọ tó ń gbé òka sábà pé tó ń gbẹ bá ń gbẹ̀yàn òǹgbẹ wá ń gbẹ̀yàn gidi gbogbo omi tá a wá rí mò wá domi gẹ̀ẹ́ kan lọ sí yóò pa yóò pa kí yóò pa ògbẹ kò ní pa ó dà ń gbà mí yóò tún wá jẹ́ kó ògbẹ ni ó tún máa gbẹ wá dáadáà bẹ́ẹ̀ náà ní ìjọ tí rọ̀fíìdù rẹ fi dọ̀ á ìjọ tí ń tọ́ ọba nílẹ̀ nú àdúrà tó ọ̀pọ̀n mi àdúrà kalẹ̀ ó ṣeé ṣe kádánwò yóò gà lábà àdúrà kádánwò yìí bá wá gborí àdúrà pé ní bí mo ti ń fẹ́ ẹ ìwọ ni yẹra

omi tó pọn kalẹ̀ yí àtàdánwò tí ń bọ̀ yìí náà méjèèjì ṣàwáwùjọ ni wọ́n omi àdúrà rẹ kò pọ̀ kọjá òǹgbẹ àdánwò tí ń bọ̀ òǹgbẹ àdánwò tí ń bọ̀ yìí náà kò kọjá omi àdúrà rẹ débi àdúrà tó nílẹ̀ òun náà nírú àdánwò tí ń bọ̀ wọ́n ní wàhálà báyìí àtàdúrà àtàdánwò wọ́n wà jọmọ bára wọn dùn wọ́n jọmọ bára wọn fà wọ́n jọmọ bára wọn ṣe orí ìdarí ni wọ́n wà fà á ó lè bá bẹ́ẹ̀ níjọ́ gbé yalla wa aisha radiyallahu ta'ala anha wọ́n ní ànábì wa muhammad sallallahu alaihi wasallam sọ pé la yughni hazarun min qadar sẹ́rí à ń sá sí à ń kó kí kò lè gbéyàn kó níye kádàrà o nítorí wa bá ti ní yóò bá yẹn yóò bá o wọ́n gbọ́ á oníṣẹ́ wa ara dùn á kéèyàn múra sí o ẹ múra sí o má jẹ́ kádàwó òde kan tó ṣe ó nítorí pé kí ni àdúrà wù yẹ́wù fà mí mẹ́ lẹ́sẹ̀lẹ́ wà mí mẹ́ lẹ́mìyẹ́ǹdè ó ládùúgbò àmọ́ ń sáǹfà níbi àjálù tó ti ṣẹlẹ̀ àjálù tó tí ó ti ṣẹlẹ̀ àdúrà òràn àjálù tí ó ti ṣẹlẹ̀ àdúrà máa ń lù gọ̀dẹ̀ ni ẹ̀ńdẹ́ báyìí lásán àbá àdúrà òkà kò lẹ́nu ó dàbí olóńgbò ni olóńgì ní ta nínú ilé ẹ̀dá kun bẹ́ẹ̀kútẹ́ bá ń bẹ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóńgì ni ó kun yóò lè dànù àbí òní lè bọ́ta yóò lè bọ́lọ́ǹgì ní bá ń bẹ nínú ilé èkúté kò tó bẹ́ẹ̀ kó wọnú ilé nìmọ́ bẹ́ẹ̀ làdúrà sí rí àdúrà gangan lolóńgì ní àdánwò tí ń bọ̀ nílé èkúté tí wọn ò bá ló lóúnjẹ nílé tí ó máa retí pé kí ni ń bọ̀ wàláì láti lè kú tí ó dé yóò kó lè rẹ lọ ọba ti ló lóúnjẹ nílé àfi kéèkù tí ó máa mọ̀ pé olóúnjẹ ní bẹ nínú ilé rẹ ni ọmọ ìyá mi nínú Islam tẹ́rẹ́ tó dé ti bá tún wá dé àdúrà ń lọ ni o wà iná anábì níjẹ ti ń bẹ báyìí fàyẹ̀lùkọ́ ùdùà gbógun yìí bá wá dé àdúrà ni ó wà kojú ogun náà gbádùá bá wá kojú ẹ̀ àdúrà ó àtàkì ẹ̀ òun ló àtàkì àdúrà anábì ní fàyà àtàlìjà ni oníṣẹ́ rádùá àtògùn ayé yìí àwọn méjèèjì ó wà jọmọ wọ̀jà wọ́n jọ mọ̀ wọ̀jà káàdì àdúrà ò dúró pé ọ̀ lè wọnú ara ẹni mi olóòní irọ́ omo gbọ́dọ̀ wọnú ara rẹ̀ sọ̀rọ̀tà dúà àtogun oníjà káàdì ni wọ́n mọ̀ wá anábì ní bí wọ́n ti mọ̀ wá mọ̀ wọ̀jà káàdì rẹ̀ ila yawmil qiyamah tóbi jọ́ gbẹ̀dà kìyàmà ila yawmil qiyamah fọwárí wọ̀ tá àdánwò fẹ́ bá ìwọ́n lólè ayé ẹ̀ lọ́lá àdúrà ti ń bẹ bá fa wàhálà àdánwò tí ò bá bá ọ ìdààmú tí ò bá bá ọ àdúrà ti kojú ẹ àdánwò ni àtàdúrà wọn ti jọ ń bára wọn pò ó bí wọn ti pò ó lòdùjọ gbé ìdàgbé yàrá hadith abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala anhuma wa 'an sahabati ajma'in òun náà wà lórí ọ̀rọ̀ yìí ó lè ànábi ni àdúrà yanfa'u mimma nazala wa mimma lam yanzil àdánwò tí èso kalẹ̀ àdúrà wúlò fún àdánwò tí ó ti náà àdúrà wúlò fún fa alaykum ibadallahi bid-du'a arábìlẹ̀yìn ẹrú ọlọ́run ẹ ó wá dọwọ́ yín o ẹ múra ẹ múra sí àdúrà ẹ múra ẹ múra sí àdúrà ọlọ́run dákun mọ́sá sàmì ẹnì kọ̀ọ̀kan wa o àdúrà ṣíṣe ọlọ́run mọ́sá fi rọ̀ wá lọ́rùn ẹ wàá àwọn sàbí ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn gbàgbọ́ yóò yìí wọ́n gbọ́ ànẹ́gbà Muhammad yìí wọ́n gbọ́ lọ́wọ́ ọba wọ́yẹ púpọ̀ ló fi sí ìgbésí ayé wọn àdúrà رضي الله تعالى عنه كان يستنصر بالدعاء على عدوه wọ́n ní jọ tí mọ́rù tó gun bá délẹ̀ abẹ́lọ́ ní jágbọ̀n láwọn ọ̀tá ogun táwọn yìí ogun wọn fẹ́ yọ ọkọ̀ ogun wọn fẹ́ yọ àdá kami lásìkò wa ogun wọn fẹ́ gbébọn tí mọ́rù bá fẹ́ di àwọn ọmọ ogun bí bá ti ń di ọmọ ogun nù wọ́n ní wa káàní àdọ̀mọ̀ jóńdè ọ̀gá ọmọ ogun tí mọ́rù mọ́ ń di àdúrà nù ẹja mọ̀ sàdúrà o ẹja mọ̀ sàdúrà o wọ́n ní wa káàní yakulu li sahaba umar wọ́n wà dájúkọ àwọn sàbí ànábì tó wùkẹ́ ẹgbọ́ o ẹgbọ́ o lásìkò tó ń sọrú nàbì kẹsìrà ẹ má jẹ́ ń tẹ̀ yín pípọ̀ wa kọ́ ọlọ́wọ́ bó fi bá wa borí ogun táfẹ́ lọ níjà yìí wà ìnàmà tó ń sọrú nàmì nà sàmà wà ìnàmà tó ń sọrú nàmì nà sàmà bẹ́ẹ̀ bá borí ogun yìí àti sánmà ní ìṣẹ́gun ó ti wá àti sánmà ó ní ìṣẹ́gun ó ní ó ti wá ọ̀kan wọ́n ní mọ́ sábà sọ̀rọ̀ kan wọ́n ní inni la ahamilu hammal ijaba ó ní bọ́rọ̀ bá dọ̀rọ̀ àdúrà èmi ẹ máa bọ́dà pẹ̀lú pé sàdúrà yóò sì gbà bí òní gbà ó ní ìwé ní bọ́dà pẹ̀lú ẹ̀ walakin hammal du'a ó ní tí máa ń kàn mí ni pé ṣe ìrìn àdúrà sí ẹ ìyọmọ ó wà ní ẹkún tèmi máa ń sun wàhálà tí máa ń bá mi ni pé ṣé mò ń rí àdúrà ṣe ó ní fa ìdá olè ó ní torí pé ń jọ́ tọ́lọ̀ ń ba ilé ni mo jòkó àdúrà kan fa iná ìjà àbàtà máa ó ní ẹ̀rí ká gba ìgbà àdúrà ni ń bẹ pẹ̀lú àdúrà tí mo ṣe ni ẹnì kò ní bẹ lọ́run kọ́lọ́n wà Allah subhanahu wa ta'ala kọ́lọ́n wà láàrin ìbò ló ní pé ó dé ó ní astajib lakum ó ní ẹ̀pẹ̀ ní màdá inú ó ní ìdá sálẹ̀kà ìbáàdì anni fa inni qareeb ìdá ànábì táwọn ẹrú mi bá béèrè pè hadi yastajibu li àmọ́ káwọn ẹrú mi náà dáwọ̀ ìpépè tèmi náà wọ̀ wọ́n ní omi inú bí kí wọ́n nígbàgbọ́ tèmi ọlọ́wọ́ bá náà la'allahum yarshudun eléyìí àwọn àṣẹ tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tó ti pàwá afáwà Nu'man ibn Bashir ó gbẹ́gbà wọ́ọ̀rọ̀ kan ó ní inna du'a huwa al-ibada wọ́n ní jẹ́ ládùú àtàǹtì ògùn lásán àtúnṣe lọ́rùn láàrú orí ire jẹ́ni tí ń ṣàdúà ṣe nù ní pé bọ́ ti ń ṣàdúà lẹ́yìn pé wọ́n ń tọrọ pé ọlọ́run fún mi nǹkan báyìí o ọlọ́run bá ń gbé nǹkan báyìí kú o ọlọ́run nǹkan báyìí mo fẹ́ o ọlọ́run báyìí mo ti fẹ́ o sọrí bọ́ tí ń ṣàdúrà o wọ́n tún wá mọ ọkọ ládàálẹ̀ fún ọ pé eléyìí tó ń sin lọ́wọ́ ó ti ń ṣèjọsìn ọlọ́run ọ̀tún wa máa gba ládàá àdúrà lọ́ọ́ ṣe o ọ̀tún máa gba ládàá ọ̀tún wa máa gba ládàá nínú àdífi kan bẹ̀rẹ̀ tọ̀bàrọ́ ni ọlọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ wípé man u'tiya du'a u'tiya al-ijaba ẹnikẹ́ni bá bá ilé ti fún láǹfààní kó jòkó àdúrà ẹgbàgbé ẹ̀ àti fún ní ìgbàdúrà náà papọ̀ mọ́ torí pé olùwọ́ sọ pé ud'uni ẹ̀pẹ̀ mí olùwàmúrú ó wá ní àtẹ̀jí mùdọ́rì ò ní wá gba sùkúù nínú kéwọ́ nítumọ̀ nígbà tó yẹ pé májẹ̀mú ni o májẹ̀mú ni pé ń gún báyìí lè mú ọtọ́ ti ṣàdúrà gbàgbé ẹ̀ astajib lakum èmi ọlọ́run náà tèmi kí n dáhùn yín ọ̀rọ̀ kan anábùwà muhammad sallallahu alaihi wa sallam ó ní ma kana Allahu ala abdin baba du'a ó ní kí ẹ ṣèṣe gba irú kó wá sílẹ̀kùn fún pé ó yá jòkó kan ṣàdúrà fẹ́mi ọlọ́run kó wá ṣàdúrà tán wà yóò gbélé kan ánihu bá abal ìjọ àbá kó wá ní akàn sílẹ̀kùn kan lè ṣàdúrà fún ọ ni àmọ́ ká gbà á àtìlẹ̀kùn rẹ̀ mọ́ oníṣẹ́ ọlọ́run ọba kan tó bá ti sílẹ̀kùn kan jòkó àdúrà fún ọ tàbí ẹ̀ ilẹ̀kùn ìgbàdúrà náà ti bẹ pẹ̀lú rẹ̀ ìrẹ́ ọmọ ìyá mi sọ wá ń ṣàdúrà ṣe ńlá muhammad sallallahu alaihi wasallam ó sọ mí kan ní ọ̀rọ̀ rẹ̀ ó ní inna Allah olólùwà wa tẹ̀ ń wò hayyun karim ọba tí máa ń tijú púpọ̀ ní karim ọba tí ò tún wá sí tí ò lè fi tọrẹ lọ́wọ́ bá ó ní ìzáwọ́fà àlà àbùdù ilé ìhìyàdé ẹni ọlọ́run ọba tijú lẹ́bùn pé ìjọ tí ẹrú bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì báyìí sọ́lọ́ yẹ sáàyè ọlọ́lọ́wọ́ ọba mọ̀ ti jú ayẹ̀rú dáhùn máa sí fúra kí ẹ kó wá dá owó ní padà lófo bẹ́ẹ̀ hàtà yẹ́dọ̀ àfihàn máa kọ́ ìrọ̀ ó ní ọlọ́wọ́ ò ní yọ ọ̀ka lófo yóò sáfì kankan síbẹ̀ yóò ikú tó bá ilé mú ọ tẹ́wọ́ báyìí ọwọ́ béèrè kíní kan lọ́dọ̀ ọlọ́run ọ lè ka lóbì fò ilé ọmọ ìyá mi ẹ̀mí ló lọ tẹ́wọ́ àdúrà ọmọ àdúrà tẹ́ máa ń ṣe ẹ bá kọ́ sí lọ alọ́run sáà mi wá àdúrà rẹ̀ náà nù

tẹ́mi àti ọjọ́ ní nǹkan lé kájọ lóúnjẹ lé ká lówó lé ká lọ́lá lé ká lówó lákàntì tẹ́nìkan wá dé kó máa sọ gbogbo ẹ̀ ẹ̀sùn sánú mi kó máa yílẹ̀ kó máa ṣe gbogbo ẹ̀ táàtì nílé tàbí ẹni tí ò fẹ́ ná tẹ́lẹ̀ nù wa gan ìtìjú kí ìtìjú yóò kọ̀wọ́ bá kù yóò mú nǹkan jáde bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àtẹ́ni àti ibo tójú bá lè wá tì wá pé bó lẹ́ni yóò ṣe máa sunkún báyìí tí mo dẹ̀ ní two hundred naira káwá sọ lọ́wọ́ ọba wa fáwọn ọ̀dọ́ nínú kùn bi rabbil alamin mo lè wá gbé ọlọ́run ọba mi sí ọba tó wá ní gbogbo nǹkan kí wọ́n mọ wá sunkún wájú ọlọ́run kọ́mọ yílẹ̀ wájú ọlọ́run kọ́ wá ní òní gbàdúrà sí ẹ àti lọ ṣe ọ̀rọ̀ wo lọ dá tó bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wo lọ ṣe tó bẹ́ẹ̀ àti dáàdì tó ṣe ọjù tó ṣe ọlọ́run bá ń gbangba tó tún kọ̀ǹfọ́ǹtì ẹ̀ pé mo ṣe ọ mo ṣe ọ náà ni ó tún bẹ ọlọ́run náà bá tún gbàdúrà rẹ̀ sètáni bẹ́lọ̀ tó lọ́wọ́ gbèsè pé sètáni bẹ́lọ̀ tó lọ́wọ́ bá ń làánà rẹ̀ sètáni bẹ́lọ̀ ó ṣe lọ́wọ́ bá tán ọlọ́wọ́ bá ń lé kóńdà àlùjọ náà ó wá parí gbogbo onítọ̀ọ́ tó wá kùnú mo tún fẹ́ bẹ́ ọ̀rẹ́ ọlọ́wọ́ fa anzirni ila yomi yub'athun tọ́ọ̀fì parí ayé rẹ̀ ìdẹ́ kan tún fọ̀ mí pé mo kú ọlọ́ni ṣé yóò ní mo tún gbàdúrà rẹ̀ náà àá ní kọ́ tún gbọ́gbìdà lè kíyàmá ẹgbọ́ pé sètáni kú rí ọlọ́run gbàdúrà rẹ̀ tàwa ni ọmọ ọ̀bẹ́ tí ìrẹ̀wẹ̀sì ọkàn wa mú ọ pé ṣáàdùá mi ó ti gbà ọ̀ọ́mẹ́ni tá a ní ọbẹ̀ ni ọ̀ọ́mẹ́ni tá a ní ọbẹ̀ ni ẹ wo àwọn olówó ayé lásán gan-an sábàkàn lọ títí kódà ọmọ ọ̀tá ti mugbó ọmọ ọ̀tá tó ń mugbó yẹnyẹn tó bá sáàdù pé ẹ bàbá o ẹ kìíní kan o bàbá o tẹ́ ẹ ṣe tẹ́ gbáwájú ẹ̀ṣẹ̀ gbẹ̀yẹn kí ni yóò ṣe jẹ̀mọ́ yóò jọ nǹkan jáde àwọn ọmọ ọ̀tá máa di ojú ọ̀nà táwọn èèyàn bá ń wa mọ́tò lọ lójú ọ̀nà tó bá di ọjọ́ tó ọ̀fẹ́ fún wọn lówó tẹ́lẹ̀ bí wà láwọn bá pọ̀ sọ́rọ̀ àfá àfá bàbá alájí gbogbo ẹ̀ wèrè làwọn ọmọ yẹn jágbó yóò padà fún wọn ojú ó sì wọ́n náà pé àwọn ọmọ yìí gan ti sàmì kọjá bẹ́ẹ̀ ìwọ náà ti ẹ̀ sá ọlọ́run ìwọ náà sá ìwọ náà sí ìwọ náà sunkún ẹjẹ́ mi àti yóò bira pé indi ò lè mi àti sunkún di àdúrà èèyàn mélòó ni wọ́n ń sọnù wa bọ́sibítà ti bíbítà ti mọ̀ pé àdọ́lọ́wọ́n bá mọ̀

pàtàkì jùlọ lọ́wọ́ olóòrùn pàtàkì jùlọ ìdá kan ìdá mẹ́ta àgbẹ̀yìn lọ́wọ́ òru à ń sọ aago mẹ́ta ń kọjá aago mẹ́rin òru kó tó di pa kásùbà àrùlà àkókò gbàdúrà ni o a àdúrà ọfà ni ọfà tó wá jẹ́ ni pé ọfà tó yẹ pé tọ́ ọba ilé ti tá báyìí kò ní tàbí kókà kánọ́bìnrin kan lọ fẹ́ fẹ́ wá bá aṣọ́kù gbà filẹ̀ lọ́ọ́ lè bẹ́ lọ́ọ́ lè lórí jòkó àdúrà lé lórí òun náà ní mọ tí ó ṣẹlẹ̀ ó kàn sáà di pé yóò mọ bí ọ ní pé sọ lògùn fún mi ni mọ lògùn sẹ́rọ̀gùn tá a máa ń rò pa fẹ́ fi mọ pàfọ́ọ̀mù mírèkù wàláhì àmì àdúrà máa ń pàfọ́ọ̀mù jù bẹ́ẹ̀ lọ àmáwàlá àmọ́ yẹ ọgọ́rọ́ wa láì ṣàdúrà òròjú kájòkó àdúrà ó máa ń sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ meanwhile ẹni bá lè jára ẹ̀ tó bá lè mọ̀ọ́mọ̀ jára ẹ̀ á ah, ẹfún ẹni bẹ́ẹ̀ ro dùnú pé ìgbàgbọ́ à ó ti dé gbèsè ayé ẹ̀ ọlọ́mọṣẹ́ àṣírọ́ ọdún fẹ́mi àti irun àmì ẹ̀dàkùn ẹja jẹ́ ẹrú tí ó mọ̀ bẹ́ẹ̀ lọ sọrí kọ jẹ́ ẹrú tí ó bẹ́ẹ̀ lọ ó lóore ju ibi tí ọmọ ń fọkàn sí lọ pàtí sọ̀rọ̀ àdúrà tó yìí bẹ́ẹ̀ lómi ó bá gbọ́yé tán ó lè máa lọ gbé kọ́ńtíráàtì fáwọn àfáà kan pé á ọ̀sán àdẹ́dàkùn ọmọ wálé mi jọ sunday sunday ìwà ní kí ló dé ẹ̀wọ̀n wa máa ń ka yàtọ̀ ah, ọ̀ sí ìṣàdúrà táwọn yòó yorùbá máa ń sọ kíní kan yorùbá ní ẹnìkan ò lè mara họ bí kíní yà lára kí kíní kan bá jẹ mí nìkan ní sinmi bí tàn mí báyìí kò sí ìran ọmọ tí ó ti bá rèé bá ubẹ̀ yẹn ló wà kò lè gẹ́ tiẹ̀ àmọ́ ìgbà máa bọ́wọ́ ara mi lọ bẹ̀ déédéé ibẹ̀ lọ́wọ́ mi ò lọ ní àbíbò mi déédéé ibẹ̀ ni ó lọ sọ́rí àdúrà tó ń gbé fún èèyàn ṣe ní ṣéèkì ara rẹ gẹ́gẹ́ ọlọ́wọ́n bá kíkọ́ fẹ́nu ara rẹ sọ wò ó sọ́rí ibi tí wọ́n bá ti ń ṣàdúrà yẹn tẹ́mì rẹ̀ sì bẹ́ẹ̀ gbogbo pẹ́pẹ́ fúrú gbogbo ẹ̀mí gbogbo ara rẹ̀ ó lọ fi ṣe ẹ̀mí ibi tó ti ṣe lọ́wọ́ ọkàn rẹ̀ níbi nǹkan tó fẹ́ kọ́lọ́wọ́ bó ṣe fún ẹ níbẹ̀ ni ó wà amọ́sọ̀dí tó bá gbé kọ́ńtàkì fáàfáà kan ní àwọn kọ́sọ̀ fún ọ náà tó bá pé ṣe làdúà ni ó gbà lóòótọ́ o táfà yẹn bá wá ara pẹrẹ pé àdúà yìí ó sì gbà lóòótọ́ o kó tó rántí rẹ yóò nà tara rẹ̀ tán bá sọ bá dùn àfáà kan ju àfáà àdúrà kan bẹ̀ta lẹ́ gbélé lọ́wọ́ báyìí wí bẹ́ẹ̀ ni o bọ́ báyìí lé ti wí báyìí tọ́ bá tọrọ bẹ́ẹ̀ náà ni ó ti máa rí jàmọ́ àfáà wo lẹ́nu gbọ́ lọ́wọ́ bó fún irú àǹfààní bẹ́ẹ̀ yóò wá ní ìwọ̀lówó bẹ́ẹ̀ lòun tó náà níyàwó tó náà lọ́mọ àfáà gan nígbù káàtà sí ẹ̀ ẹ̀dá pípa àti pọ̀ tó ní mọ́sálásì yìí nìṣó bọ́lọ́run bá pe kálukú wájú pé aláàjì kìnnìkan abẹ́fọ́ ní àdúrà wí bẹ́ẹ̀ jẹ́bẹ́ ẹ̀dàkù kẹ́ tó rántí ìmámù ara ń dẹ́ kọ̀kọ́ rántí àbí ìmámù ẹ̀kí kálukú náà ti rẹ̀ ní kálukú ògbé à ìmú máa dùn kálà sí tèmi ó dẹ́ ẹlòmí ìkẹlẹ̀ ó gbé kí ni ìmámù tó gbọ́ bí síndó gbọ́sára rẹ̀ ẹjẹ́ mi náà ṣe ní tèmi náà bọ́rọ̀ àdúrà tó nínú má gbé kọ́ńtrátì àdúrà fún yẹn àwọn àfà àti ń tàn yẹn jẹ ni adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ ní táwọn sàbí bá wá bá wípé sàdúrà fáwọn ọmọ bíi tí mo ń ṣe bí yẹn kan bá dé vira mo ládánwò báyìí ojú ẹsẹ̀ ń bẹ̀ náà yóò sì mọ̀ sí fún wọn ẹni ojú ń dùn wá ẹni wárápá ń ṣe wá ẹni àdánwò ńlá dé bá ó wá ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ànábì ó ṣe fún wọn ń tọ́ ní bọ́ ṣe mùsùlùmọ́ sí àmọ́ ṣe rí tó pọ̀ jù ní pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun mọ̀ ń kọ́ àwọn sọ̀hábà ní tí wọ́n mọ̀ wí láwọn àyè kọ̀ọ̀kan ni àdúà báyìí àdúà báyìí àdúà ànábì wa kọ́ wa ládùúà tó pọ̀ mo tọ́ra àwọn àdúrà kan bẹ kí n bẹnu àkọọ́lẹ̀ má dá láàmú iná dẹ̀ wá pé àdúrà òun lọ lè mọ́ sábà bí ọ̀gọ̀rọ̀ wa níṣó lórí tọ́pọ̀lọpọ̀ ń wá ju àdánwò ẹlòmíì láyé yìí owó ni pàlà àdánwò sáré àdánwò yẹn common kìíní ni sáré àwọn mbẹ́kọ́nà ọ̀bọ̀ owó mi sàn díẹ̀ nínú wa bá a ti pọ̀ tó ní mọ́sálásí yìí níṣe wọ́n bá ń bi wá ń kọ̀ kan pé kí ni kálukú wa fẹ́ ó dá bá dé sọ́pọ̀lọpọ̀ àdánwò ṣe kí ni o ti kápò òfẹ́ lòmí sọ̀rọ̀ owó òun orí ọlọ́run ọba nìkan náà kó sí kálukú kálukú wa àmọ́ gbogbo akọ́là nì ṣó wá rádùn òun tó bẹ́ sọ mọ́wùlẹ̀ gbé fún yàn gbólóhùn mọ wí lójoojúmọ́ fi mọ́ tọrẹ orí owó ìtì ń bẹ lu àtìkáàrù sọba ìwà nìwàsá ìtì ń bẹ nínú àtìkáàrù àsọba ìwà àwọn àdúrà kan bí ẹ̀ gbogbo

ìsìnkú ah, jẹ́ tọrọ rí nígbà tó ń ṣàdúrà tọ́ ní ọlọ́wọ́ bá ní àṣálùkà khayra hadha liyawm rí ọlọ́run oore tí ń bẹ lọ́jọ́ òní omo tọrọ rẹ̀ ṣe o wà khayra ma fihi gbogbo o tí ń n'inu nínú ọjọ́ èní tó jẹ́ tèmi o wà àwùjọ bí ká o wọ́n tún fọwọ́ sọ́ọ̀lọ́run sọ ní o kúrò níbi aburú ọjọ́ èní o adu tí ò o

kódà kálágo mẹ́rin àbọ̀ lọ lè máa jí wò ó kálágo márùn-ún náà lọ lè máa jí ọwọ́ láǹfààní ọ̀rọ̀ ọba jí lágo márùn-ún ìdí ago márùn-ún àbọ̀ wọ́n pè wọ́n àtàlásì ìdí ago mẹ́fà àti ìrùn àbí kọ́tà tó sì kálágo márùn-ún náà lọ lè máa jí jí márùn-ún sàlùwàlá nábìlà alákà méjì péré náà ti tó wò káàdì márùn-ún náà ni kọ́ mọ́ fi bẹ́ lọ wájú jẹ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ áà ẹni bá rí wọlé ìṣe ẹ bá ń kírú ẹni bẹ́ẹ̀ tó kú oríire ọlọ́run oríire wa mọ́sà fi lé wa lọ́wọ́ oríire mọ́sà tó ń jẹ́ tiwa o gbogbo tí ń bá ń jẹ́ ní burúkú ayé ọlọ́mọ́sà kákò fún wa o àwọn àdánwò tí ó ju àdúrà wa lọ́lọ́mọdé ó ṣe wa o gbogbo àwọn àdánwò tí ó bá mọ sẹ́ni wa kúrò ní gbogbo ọ̀rọ̀ tí ọlọ́mọ́sà máa gbé jìnnà bá wa lé wọn wọn gbé وصلي عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله